tèmi wà báwo la ṣe lè yàgò fún gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà wọ̀nyí ká wá òtítọ́ rí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. ẹ ṣe ṣe rí ẹ jẹ́ ká padà sí ìtumọ̀ ọ̀rọ̀ òtítọ́ gangan fúnra ẹ̀ hmm. ṣe rí òtítọ́ òtítọ́ fúnra ẹ̀ ó túmọ̀ sí wípé ṣíṣe ohun gbogbo ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tó dá ní <laughs> ẹ jẹ́ ká wo àwọn tó ń panijà ayé kì í ṣọ̀nà tó bójúmu ẹ jẹ́ ká wo ọ̀rẹ́ tó fọ̀rẹ́ ṣògo owó kì í sọ̀nà tó bójúmu so gbogbo ẹlẹ́yàmẹ̀yà ẹ jẹ́ hmm. ká padà sí ìwà pé ká ṣe ohun gbogbo ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tó mọ́ hmm. ní ọ̀nà táwọn pé tó tọ́ tó mọ́ hmm. àwọn kankan wà tí olóyìnbó pè ní moral so àwọn ọ̀nà kan wà tó pé ó jẹ́ ọ̀nà tó mọ́ tí ó ṣe gbọ́ sétí tó bá òfin ọlọ́run tó dá ayé àti ọ̀run mu so ó ṣe ní láàánú pé ohun tí ọlọ́run sọ fún wa pé òun ti fún wa là ń fi ọ̀nà àìtọ́ wá. ó sì ti fún wa. ó sì ti fún wa hmm. nínú ìwé matthew <laughs> chapter six thirty three ó ní ẹ ó ní ẹ máa wá ìjọba ọ̀run àti òtítọ́ rẹ̀ àti òdìdó òdodo tókù àwọn fi fún wa ta ló wá ìjọba ọlọ́run mọ́ lẹ́ni hmm. ta ló wá mọ́ hmm. owó ilé mọ́tò ló ń wá. bá ṣe dẹni ọlá bá ṣe dẹni ọlá ọlọ́run sì sọ pé káká wá ọ̀nà yìí rí náà. bẹ́ẹ̀ láì sóòótọ́ kò sọ́run láì sí òtítọ́ a ò lè wọ ọ̀run a ò lè dọ́run ó ṣe láwọn pé ayé lónìí ayé ń wá ayé ayé ò wọ́run ayé ń wá ayé hmm. so aláti padà sọ́dọ̀ Jésù hmm. ká wá ọ̀run ká wá ìjọba Ọlọ́run hmm. tábàwọ́ ká wo inú ìjọ lónìí kò sí ìwàásù òótọ́ mọ́ bó ṣe lówó bó ṣe ralẹ̀ bó ṣe bọ́nú gbèkùn Hmm. ẹ sà láì sí òótọ́ àlè bọ́nú gbèkú láì ṣe hmm. deliverance ká hmm. ká ká olúwa olúwa how to olúwa hin gbogbo ẹ̀ gidi gan láì sí òtítọ́ irọ́ ni gbogbo rẹ̀ so aláti padà sídìí òtítọ́ ká lè ní ìtúsílẹ̀ ká lè ní òmìnira ká lè ní ìfẹsẹ̀múlẹ̀ ẹ bá ti sọ bíbélì sọ fún wa pé ẹ má bínú mà ó ní pé ìdájọ́ ọlọ́run ń bọ̀ lórí àwọn tí ó lo òtítọ́ ní ọ̀nà àìsòótọ́ Roman chapter one verse eighteen so ìdájọ́ ọlọ́run bọ̀ kankan kí o gbọ́ ẹ̀dá alààyè lórílẹ̀ ayé kó gbọ́ pé àwa tá ń lo òtítọ́ àwọn tó ń lo òtítọ́ lọ́nà tí ò tọ́ àròtọ́ ńlẹ̀ àròjú a máa sọ pé báyìí ni so mm. gbogbo yẹn kì í ṣe mm. òtítọ́ díẹ̀ tí ayé ti ń dàrú jésù ní pẹ́ dé. Hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kàkà gbà wípé àwọn àwọn nta tó máa máa ṣẹlẹ̀ láwọn òpin ayé tá a hmm, ti ń rí òun ni àwọn nǹkan tá a ń rí yìí ohun tó sì ń fà á nìyí lóòótọ́ tá a bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sọ wọ́n ni ah, àwọn tá a sì ń bá nídìí iṣẹ́ nídìí iṣẹ́ bí yìí yálà ìyá ni òun níjọ tóun lọ òun níbi tóun lọ àlùfáà ni wọ́n kìnnì kan ni wọ́n àwọn làwọn ń bá nídìí irú àwọn kan báyìí lóòtítọ́ àwọn wọ̀nyí náà ti sọ òtítọ́ nù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ ẹ ti ní àwọn tí wọ́n ń lo òtítọ́ ní ọ̀nà àìtọ́ ìdájọ́ ń bọ̀ lórí wọn ọ̀pọ̀lọpọ̀ tí mo wá fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run tọ́ láàárọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bu omi tútù sí ọkàn wọn nípasẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mm. ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sin ọlọ́run mm. ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fẹ́ràn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe ti ọlọ́run ṣùgbọ́n mm. àwọn nǹkan wọ̀nyí ó ti jẹ́ kọ́kàn wọn kó pòrúurú wọ́n á sì wò pé ah àti ẹ̀mílẹ̀ tá a máa gbàgbọ́ mọ́ bá a sún mélé àti ẹ̀mílẹ̀ tó jò tọ́ ń bẹ̀ mọ́ ṣùgbọ́n eléyìí kò tún ní jẹ́ àwáwí níwájú ọlọ́run lọ́jọ́ ìkẹyìn eléyìí ni mo fẹ́ kí àwọn èèyàn gbọ́ kí wọ́n tún gbọ́ látẹnu yín kí wọ́n má wulẹ̀ pòpò rúru ọlọ́run ti sọ jésù ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kán tún dúró ṣinṣin nínú ìgbàgbọ́. ẹ ṣé olúwa ràn yín lọ́wọ́ ṣe rí ohun tí mo fẹ́ sọ fún gbogbo ènìyàn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àmì òpin ayé lohun tó ń ṣẹlẹ̀ bíbélì sọ pé ó ní ìmọ̀ yóò di púpọ̀ ó ní a ó ta àwọn àyànfẹ́ jẹ àfàwọn tó bá dìímú ṣinṣin hmm. so à ń sọ ẹ ń béèrè nípa pé kí ló tí àwọn èèyàn sọ pé àti ah, mo fi tá ó yà sí mọ́ bóyá ìjọ bíi ni o ìjọ hmm. tọ̀hún ni o inú bíbélì lòtítọ́ wà <laughs> ẹ jẹ́ ká padà tún bíbélì ó ní òtítọ́ jésù ní òtítọ́ ohun tá a fẹ́ mọ̀ nípa òtítọ́ ó wà nù bíbélì yìí so ọ̀pọ̀lọpọ̀ ò lè ka bíbélì ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ wọ́n fẹ́ iṣẹ́ àmì kankan hmm. kò sẹ́ni tó lè dúró di ọlọ́run instant miracle bíbélì sọ̀rọ̀ kan ó ní pé nígbà tí only when your obedience is complete, complete. you wait patiently for the promises ben, to come ben, but ta ló fẹ́ dúró mọ́ sí wọ́n wá jehovah sharp sharp mm, kọ́ àpá nananana kó ṣẹlẹ̀ tó kò sí ibi tí ó ti wà ní bẹ́ẹ̀lì tá a ti kábẹ̀ pé jehovah sharp sharp mm, so mm, a ń láti ní sùúrù òdodo àwọn àwọn ojú eh, eh, ọmọ lójú kọ́ àwọn wòlíì kan tó máa tó máa lọ ń gbàdúrà ni ó gbàgbọ́ ó gbàgbọ́ ọlọ́run á ṣe èmi ò gbà yẹn gbọ́ o èmi ò gbà yẹn <laughs> gbọ́ o so kò sí ìyẹnu bẹ́ẹ̀lì pé ó gbàgbọ́ ò gbàgbọ́ irọ́ ó gbúrọ̀ gbàgbọ́ nínú ẹni tó ń sọ̀rọ̀ gbúrọ̀ gbàgbọ́ nínú òtítọ́ so <laughs> inú òtítọ́ tó bá gbà òun yóò tú ọ sílẹ̀ òun yóò ṣiṣẹ́ tó yẹ kó ṣe so ibẹ̀ inú òtítọ́ yẹn ìgbàgbọ́ta inú òtítọ́ yẹn òun ló ń tuni sílẹ̀ kí n padà sórí ọ̀rọ̀ yín hmm. ṣe rí àwọn èèyàn tí wọ́n tọ́ pé wọ́n lọ sí ìjọmọ́ àmọ́ tá a máa ṣe bíbélì ó jẹ́ kíní kan yé mi ṣe rí èèyàn gan fún rẹ̀ aláti gba ẹ̀mí mímọ́ láàyè kó tọ́ wa bíbélì sọ̀rọ̀ kan ó ní nípa èso wọn ẹ ó fi mọ̀ wọ́n àìsà kò kò possible fún igi mango kó so guava. kò ṣeé ṣe kò ṣeé ṣe. so èéfín níwà hmm. irú ló ń rú so tẹ bá wà pẹ̀lú nínú ìjọ tí ọlọ́run ò bá sí láàárín oṣù kan mẹ́ta ẹ sọ pé ọlọ́run ò sí níbí o òtítọ́ ò sí níbí o jáfi bílẹ̀ o so nípa èso làá fi mọ̀ bóyá àwọn ilé bóyá olóòótọ́ ni wọ́n àbírọ́ ni wọ́n bóyá àwọn ilé ìjọba ọ̀run náà ń lé àbí ìjọba ayé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló ń lé ìjọba ayé ìjọba ayé ló ń lé so ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Jésù tí í ṣe òtítọ́ ká lé ìjọba ọ̀run so nípa èso ẹ̀mí làá fi mọ̀ ibi tí ó yẹ ká yà sí ká má wulẹ̀ sọ pé ẹ torí àríbí yàsí àwa náà wá jókòó eh, àwa jókòó tẹ́tẹ́rẹ́. ẹ eh, bíbélì sọ pé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara sílẹ̀ o so ó ṣe pàtàkì pé a gbọ́dọ̀ darapọ̀ mọ́ ìjọ kan láti máa lọ ṣùgbọ́n ká tó darapọ̀ mọ́ ìjọ káwa fúnra wa ká jókòó lé ká bẹ̀ olúwa ibo ni ká lọ ẹsẹ̀ máa ń sọ kí nìkan fi hàn kò dìgbà tí o bá tó tọ wòlíì lọ kó tó mọ̀ ìjọ tó lọ hmm. man is tripartite hmm. spirit soul and body so ẹ̀mí wa ohun tó oh, ẹ̀mí ẹ̀mí ara àti ọkàn so ẹ̀mí á jáde lọ á béèrè ìbéèrè lọ́wọ́ ọlọ́run ibo ni ká yà sí mm-hmm. kò sẹ́ni tí ò lẹ́bùn àlá so nínú àlá olúwa máa bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ olúwa ibo ni kí n yà sí sọ ìjọ tí màá yà sí so kí ni kí n ṣe so mo mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ìjọ tó jẹ́ pé wọ́n nínú ìjọ wa lónìí wọ́n ní ojú àlá lolúwa ti fi orúkọ ìjọ orúkọ orúkọ ìjọ fi hàn wọ́n ó túmọ̀ sí pé orúkọ yẹn wà lọ́run so ọlọ́run dá a mọ̀ hmm. so àwọn tí wọ́n béèrè pé bọ́lá fẹ́ yà sí ẹ jẹ́ kán lọ gbàdúrà kán gba àwẹ̀ kán fi psalm nineteen revelation four kán fi gbàwẹ̀ kán fi gbàdúrà ọlọ́run àfọ̀nítọ́ ni.